أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ذي الفضل والإحسان جعل الحياة شوبة من الإيمان وأشهد أن لا إله إلا الله وهدأ لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله المبعوث إلى جميع الثقلين الإنس والجان اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أما بعد فيا عباد الله اتقوا الله تعالى واستحيوا منه حق الحياة واعلموا أنه رقيب عليكم أينما كنتم يسمع سبحانه ويرى قال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ثم أما بعد فيا معشر المؤمنين لقد كانت الدعوة إلى مكارم الأخلاق من أهم مقاصد بعثة النبي صلى الله عليه وسلم كما ثبت ذلك في الحديث الصحيح إنما بعثت لأتمم صالح الأخلاق وبرواية لأتمم مكارم الأخلاق وحسن الخلق والإيمان وحسن الخلق والإيمان متلازمان فعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكمل أكمل المؤمنين إيمانا أحسن خلقا أخرجه أبو داود عباد الله فاعلموا أن أصن الخلق يثكل الموازين ويزيد بإيمان العبد حتى يصل إلى مراتب الكمال ومن أخلاق الفاضلة التي قرنت بالإيمان الحياة فإذا رفع الأياء عن الإيمان نقص من إيمانه بقدر ذلك كما ثبت في الحديث الصحيح عن ابن عمر رضي الله عنهما قال قال النبي صلى الله عليه وسلم الحياء والإيمان قرنا جميعا فإذا رفع أحدهما رفع الآخر فقد بين النبي صلى الله عليه وسلم مزية خاصة للحياء على سائر الأخلاق الفاضلة فقال إن لكل دين خلق وخلق الإسلام الحياء أخرج ابن ماجه وقال الشيخ العلامة ابن القيم رحمه الله رحمة واسعة الحياء أصل لكل خير وهو أفضل وأجل الأخلاق وآدمها قدرا وأكثر نفعا ولولا الخلق لم يوفى بالوعد ولم يؤدى الأمانة ولم تقضى الآد آجته ولم تقضى الآد آجته ولا تهر الرجل الجميل فآذرا والقبيل فتجنبا ولا ستر ولا ستر له أوراق ولا امتنأ عن الفاحشة وكثير من الناس لولا الهياء الذي به لم يؤد شيئا من الأمور المفترضة عليه ولم يرأى ولم يرأى ولم يرأى المخلوق حقه ولم يصل له رحمه ولا بر له والدا فقد روى إمام المحدثين محمد بن إسماعيل في صحيحه أن النبي صلى الله عليه وسلم مر على رجل مر على رجل وهو يعاتب أخاه في الحياة يقول إنك لتستحي أتى كأنه يقول قد أضر بك أي الحياة فقال رسول الله صلى الله عليه وسلم دعوا فإن الحياء من الإيمان فلذلك كان الصحابة رضي الله عنهم يعززون نفوس أبنائهم خلق الآياء ويربونه عليه كما رباه رسول الله صلى الله عليه وسلم على ذلك فهذا عبد الله بن عمر رضي الله عنهما كان غلاما في مجلس رسول الله صلى الله عليه وسلم يقول إن رسول الله صلى الله عليه وسلم قال إن من الشجر شجرة لا يسكت ورقها وإنها مثل المؤمن فحدثوني مائي قال عبد الله فوقع فوقع الناس في شجر البوادي ووقع في نفسي أنها النخلة قال عبد الله فاستعييت فقالوا حدثنا مائي يا مائي يا رسول الله قال هي النخلة أخرجه البخاري ومسلم هذا من غاية الأدب أبي رقلا وبواسع قرر لدى الشيطان أن يقواني بي أبرا إباني صلواتني pẹ̀lú orúkọ ọlọ́run ọba ọba wo ọba tó ṣe wípé gbogbo wa náà láwùjọ máa jẹ ìkẹ́ láyé àtẹni tó ń sìn àtẹni tó ń sẹ̀ ẹ́ ṣùgbọ́n jọ́ pé dalẹ̀ kẹ́ àmẹ́ńtọ́ bá ṣe tiẹ̀ nìkan ni ó ẹ́. adúpẹ́ fún ọlọ́run ọba yìí ọlọ́run ọba ọlọ́lá ọba tó ṣe ìgbàgbọ́ ọba tó ṣe ìtìjú tó ṣe ní ìran kan nínú gbàgbọ́ àwa sì jẹ́rìí kọ́nà ọba yìí ọ̀kan ṣoṣo ni kò sẹ́ńtà alẹ́bíwé kò sẹ́ńtò jọ bákan náà anábì wa Muhammad ẹrú rẹ̀ ní ṣe ọlọ́run gbé anábì gbogbo àwọn ẹ̀dẹ́ ènìyàn pátá bákan náà dórí àlìjẹ̀nù kó máa bá anábì náà kó máa bá ẹ̀yẹ rúsìn ọlọ́run ọlọ́run pa wá láṣẹ ká páyà òun ọlọ́run ká bẹ̀rù òun ọlọ́run ká sì tijú òun ọlọ́run bó ti yẹ ká tijú òun ọlọ́run ká wá lọ mọ̀ wípé ọlọ́run ọba tá à sọ yìí ọba tó ń rí kálukú wa ni o ọba tó ń gbọ́ gbogbo tá à sọ ni o gbogbo tó o bá ń sọ màá kọ́ lọ́wọ́ ọba yìí ó ń gbọ́ ara àbẹ̀rù ọlọ́run wa ló pé tó kí ni sọ tó ṣe pé bọ́lọ́run bá gbọ́ kò ní lídìí sí kí n rí ìbínú ọlọ́run ọlọ́run ọba yìí ó wò wá kí ni màá ṣe tó yẹ pé tí n bá bí ti ń ṣe tọ́lọ́run wò mí tọ́lọ́run ọba fi nǹkan kan sẹ́mi lẹ́sàn-án lórí tí mo ṣe yẹ kò ní jẹ́ tí ó jẹ́ ìyà fún mi tọ́lọ́run bá rí tí ń ṣe kò ní fa ìbínú fún mi látọ̀dọ̀ rẹ̀ lọ́lọ́run fi sọ fún wa yìí kó pẹ́ tẹ lódodo. ẹ ya mi bó ti yẹ ká ẹ mi o ẹ bẹ̀rù ọlọ́run bó ti yẹ ká ẹ bẹ̀rù ọlọ́run o ikú ọ̀gbọ́dọ̀ wá ká ẹnìkan má nínú yín àyàfi kọ́ ka yín wọn lẹ́ni tí ó pa jù sẹ́lẹ̀ fẹ́mi ọlọ́run ẹ̀yin lọ́wọ́ bá gbọ́ ẹ̀rí ìpèpè Islam ó pèpè sí àwọn ìwà dáadáa kọ́dà nínú èyí tó ṣe wípé nínú tọ́lọ̀ torí ẹ̀ gbé dìde lásìkò gẹ́gẹ́ bóun náà ṣe sọ́nà àdìsí fún wa yìí pé ọlọ́run gbé mi dìde láti wá jẹ́ òjíṣẹ́ fún yín láti lè wá sọ fún yín páwọn eléyìí níwà dáadáa òun ni ẹ máa wù ú àwọn àwa rere o ìwà tó yẹ ká bá lọ́wọ́ ọmọnìyàn rẹ o ìwà tó yẹ kéèyàn máa wù rẹ o pàápàá jùlọ tí ẹ bá ti ẹ̀pẹ̀ yẹn ní mùsùlùmí a rí kóńtọ̀ òun gbọ́dọ̀ dáa ní ìwà wọn ò gbọ́dọ̀ máa pè yẹn ní mùsùlùmí kó ẹ pé ìwà tiẹ̀ ní ó burú ládùúgbò òwòlá aládùúgbò ní nísinmi lọ́wọ́ rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ṣe mùsùlùmí òdodo mùsùlùmí òdodo yóò dá ní ìwà táwọn èèyàn náà máa rí pé áhà sáyé bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ẹ̀kọ́ lọ sọ́dọ̀ aláàjì gbogbo ẹ̀ ní ọ̀yẹ́jú nìṣe lọ sọ́dọ̀ àbá gbogbo ẹ̀ ní ọ̀yẹ́jú nìṣe torí pé kíni wọ́n mọ̀ kó níwà tútù ni kò ní ẹ̀ nípa mi bí bá rí bí ti ń sọ̀rọ̀ ẹ ìbàjẹ́ láti da nǹkan rú ẹ̀ nípa ń bẹ̀ irú bó ti yẹ kí mùsùlùmí ó ríre tó sì jẹ́ sí pé bó ti yẹ kí gbogbo èèyàn pátá náà bó ti yẹ ká rí ẹ̀rí ìwà dáadáa àti gbàgbọ́ méjèèjì ó jọ wà ní o eléyìí táwọn kan máa ń sọ nú ọ̀rọ̀ wọn pé ìwà lẹ̀sìn rárá méjèèjì gbọdọ̀ papọ̀ ní. ìgbàgbọ́ bó ọ bá ti nígbàgbọ́ tí wọ́n mọ̀ kọ́ ọgbọ́lọ́wọ́ lóòótọ́ ìwà rẹ náà yóò máa júwe kọ́ ọgbọ́lọ́wọ́ agbọ́ lóòótọ́ o ní jẹ́ ní tó ṣe pé ìwọ mọ́sálásí àbí lè tó kọ́ ọmọ lọ jọ́sìn ṣùgbọ́n bí àwọn bẹ́ẹ̀ náà ni wà dáadáa náà yọ ọmọ wà pẹ̀lú ẹ̀ torípa àbáwọ̀ àbú rẹ̀ rà kọ́nà bá wa yọ lọ́sùn wọ́n gbà ní sìnkú alágbọ̀dọ̀ ànábì wọ́n là nábì sọ fún wa pé ẹni tó pé jù nígbàgbọ́ táàbì máa mà ń pélé ìgbọ́ náà wọ́n bá gbọ́ lódodo òun náà lẹni tó dáa jù níwà abẹ́rẹ́ kan ẹni tó dáa jù níwà ìtumọ̀ rẹ̀ nípa ànábì sọ méjèèjì papọ̀ ìgbàgbọ́ tó yẹ pé ẹni tó bá ti pèèyàn lónígbàgbọ́ nítorí so máa náà ní wípé yóò jẹun tó tún máa sin lọ́hùn pàtó dá ọlọ́run ọba rẹ̀ mà ǹjẹ́ wàá jẹ́ ká mọ̀ ìgbé gbàgbọ́ òun pé òun náà ní kọ́ da níwà bákan náà ẹ̀yà bí sìn ọlọ́run ká lọ́ mọ̀ yìí pé ìwà dáadáa yìí nínú tó tóbi jù tí máa jẹ́ kó sùn wá sẹ́ẹ̀rẹ́ èèyàn kó kún tẹ́mútẹ́mú wájú ọlọ́run ni o ìwà dáadáa bí máa jẹ́ kó sùn wá sẹ́ẹ̀rẹ́ èèyàn kó kún tẹ́mútẹ́mú níwájú ọlọ́run dáadáa ni. kódà ìtún máa jẹ́ kéèyàn lékún nínú gbàgbọ́ ọmọ ènìyàn ẹ̀rí téèyàn bá jó níwà dáadáa tá a rí ọkọ ọpọlọ wa gbọ́ ìwà dáadáa òun tó kí náà máa lékún ni tí wọn fi wá dé ipò tí ó fi pé dáadáa wá nínú àwọn ìwà dáadáa eléyìí tọ́lọ́ ọba àlejò ẹ̀sìn ti ṣe Islam tó so papọ̀ mọ́ ìgbàgbọ́ ọ̀kan ni kéèyàn ní tìjú o. ẹ̀rí àwọn abáni tí ìtìjú bá ti kúrò lára ọmọ ènìyàn àbí tí ìtìjú bá ti kúrò nínú ìgbàgbọ́ ìgbàgbọ́ yẹn ló dínkù ni ní déédéé bí ìtìjú yẹn bá ti kúrò lára yẹn. àwọn abáni lọ́wọ́ ta sọ yẹn àsọ lórí àwọn lásán pípọ̀ ìgbésí wípé àdìsí tó lẹ́sẹ̀ a tábà Abdullahi ibn Umar gbà wá ni kọ́nà bá yẹn ń sábà Abdullahi àti bàbá rẹ̀ ti ṣe Umar wọn là níbi sọ fún wa yìí pé ìgbàgbọ́ tẹ́ rí yẹn ẹ ìtìjú tá rí yẹn àti ìgbàgbọ́ méjèèjì jọ wà papọ̀ ni o bọ́kàn bá ti fi lè kúrò kẹ́ẹ̀mà yìí pé kejì náà kúrò o jàmá ó ń pẹ́rẹ́ ààrẹ lólùgbàgbọ́ òdodo ó ń pẹ́rẹ́ ààrẹ lólùjọ́sìn ó ní tìjú kankan bẹ́ẹ̀ ọba ti ní tìjú kò sí irú wà tẹ́ẹ̀ ní bá lọ́wọ́ ẹ̀ torí di eléyìí ìtìjú àti gbàgbọ́ wọn so pọ̀ ni o ìyẹn làdẹ́bí tó fi ṣàlàyé ẹ̀ wa ládàá ṣàlọ́tọ̀ tábìmọ̀ yìí pé ìtìjú ìwà kání tó ṣe pàtàkì ọlọ́run dá àyàn lọ́tọ̀ láàrin gbogbo àwọn ànábì dá àyàn lọ́tọ̀ láàrin gbogbo wàyókù ànábì ni ẹlọ́mọ yìí pé gbogbo àwọn yẹn táwọn náà máa ń pè pé àwọn ní ẹ̀sìn kan lọ́tọ̀ àbáwọn kan tó ṣáájú náà ànábì ọlọ́run tó lọ́run wá sáyé gbogbo wọn náà ni wọ́n láwọn kan táwọn àbí sàbí tiwọn pé ìwà yìí ìwà tí wọ́n sábà tí wọ́n dún ní tí wọ́n sábà máa ń púpọ̀ ni ṣùgbọ́n ẹlọ́mọ ìgbà ẹni tó bá máa pè rẹ̀ ní mùsùlùmí táwọn máa pè ní mùsùlùmí òdodo ìwà àkọ́kọ́ pàá táwọn máa ń dára ẹ̀ lẹ́gbàá tí gbàgbọ́ ẹ̀ bá ti dúró òun ni ká ní ẹni tó ní tìjú jama ìyẹn gbọ́dọ̀ jẹni tí tìjú rẹ̀ wà ní gbogbo gbà yóò jẹ tí yóò máa tìjú yóò máa tìjú Ọlọ́run yóò máa tìjú ànẹbì yóò sì máa tìjú àwọn ẹ̀dá gbogbo àwọn kan wọ̀nyí ṣe wáyé tẹmálẹ ń tìjú Ọlọ́run òun ni pé gbogbo òfin Ọlọ́run èèyàn máa pa á máa Ọlọ́run ni ká máa ṣe nǹkan báyìí á máa ṣe ẹni tí ń ṣe yìí òun ni tìjú Ọlọ́run èèyàn tìjú ànẹbì ọ̀rọ̀ anábì ọ pàtàkì lẹ́mìíyàn kìí ṣe yí pé bá a bá ní kẹyọ bá anábì kéèyàn wá ká gbogbo ẹsẹ̀ kan ọwọ́ kan ókè kìí ṣe ìhùn tìjú pé yẹn ti dú anábì o kìí ṣe ìhùn pé yẹn fẹ́ràn anábì ìfẹ́ràn anábì òun ni pé tí wọ́n bá sọ pé anábì sọ báyìí bó lọ̀rọ̀ yẹn ṣe máa ní làpá lẹ́mí rẹ tó o bá bẹ́ẹ̀ ṣe kankan tó o bá ti rí pé tó o bẹ́ẹ̀ ṣe yí takò tá anábì sọ ìtìjú anábì ọwọ́ àwọn alámì rẹ pé à tìmánu mo tìjú anábì mo gbọ́dọ̀ ti gbé ànẹ́bì débi ọ̀rọ̀ rẹ̀ yìí náà ni gbọ́dọ̀ ṣe dọ́là gbọ́dọ̀ ṣe níta ànẹ́bì náà máa ṣe òun láà máa ṣe eléyìí ni ó ti ju eléyìí ni ó máa túmọ̀ yìí pé èèyàn sì ń ti ju ànẹ́bì sallallahu alaihi wasallam àfáwa Ibn al-Qayyim kọ́lọ̀mbá wa sẹ̀lẹ́kùn yọnu fún wa wọ́n lè rí ìtìjú òun nìpìlẹ̀ gbogbo rẹ̀ yányán ẹ̀wò ẹ̀wòrán àwọn àbá ìpìlẹ̀ gbogbo rẹ̀ yáyà òun ni tìjú torí pé anabi náà sọ bẹ́ẹ̀ anabi náà ẹ̀rí tìjú onímù kankan wà wà àbí kójú rẹ̀ bákan náà ìtìjú yìí òun ní sì fi ń tóbi jù nínú àwọn ìwà tí máa kó iyì báyàn kéèyàn bá ní tìjú máa kó iyì báyàn ni kódà ìtìjú darí òun náà làǹfààní ẹ̀ pọ̀ dáadáa wọn wá fẹ́ tọ́ka sí bí ọ̀nà tó fi wọ́n lẹ̀ wò pé ní tí ọba sì tìjú ni bí ẹ bá sọ láwọ̀ àtìjú àwọn èèyàn ní pé àdéhùn ẹni tó bá bá yàn sàdéhùn nísìnyí pé tọ̀ tó bá di lọ́la màá fún yín ní nǹkan báyìí tó bá di lọ́la màá ṣe nǹkan báyìí tó bá di lọ́la ẹja pàdé láàyè báyìí ẹni tí ọba ní tìjú àdéhùn tó ṣe yẹn kò ní pé ṣùgbọ́n ẹni tójú bá máa tì tí bá máa tijú yóò tì í lójú wípé òun ṣàdéhùn fún yàn òun ọ̀wá pé àdéhùn náà bákan náà nínú ẹ̀ òun ni àmánà ẹ̀rí àmánà nǹkan kan tó fẹjú ni àmánà eléyìí tó wá tá a mọ̀ dáadáa òun ni bí ká fi nǹkan sí wa lọ́dọ̀ ẹ̀rí bí wọ́n ti fún wa gẹ́lẹ́ kàdà padà fún ẹni tó bá ní tìjú ní tí wọ́n fún yẹn bẹ́ẹ̀ nìyẹn bá ti wá béèrè yóò lè dá padà fún yẹn ni wọ́n á ní jẹ́ kó débi nǹkan yẹn ẹ̀rí kò ní jẹ́ kó lo nǹkan yẹn láì sí kó báyọ̀ dá lónìí tó torí kó ṣeé ṣe kó wọn ó lò láàárọ̀ kẹ́ni tó sì ní kó wá béèrè lọ́sàn-án torí pé kò kúkú sọ fún ọ pé ìgbà báyìí ló wọ́n wá gbà tí wọ́n bá ti wá lò láàárọ̀ tó wá dé lọ́sàn-án pé tọ̀ ètò mo gbé sí ọ lọ́wọ́ ńkọ́ ẹ tó bá ní tìjú ojú ó tì kó o pé tí mo gbé sí yín lọ́dọ̀ ńkọ́ kọ́ wá pé tọ̀ ẹ kọ́mọ wá wá wá wí kan àfáàní tí ba bá sọ ọlá ìtìjú ni àdéhùn àwọn èèyàn ò ní pé àdéhùn bẹ́ẹ̀ sì ni gbàgbé pamọ́ sí ni lọ́dọ̀ àwọn èèyàn ò ní dá padà bó ti yẹ kán dá padà kódà bí ọba sọ láti jú ni àwọn èèyàn bá ti báyẹn nìkan bí abùkátà rẹ̀ tó nídìí lọ́dọ̀ wa kódà bí ọba sọ láti jú èèyàn ò ní dá ń tọ́ dáa ma tí ó fi wá gbọ́lá fún un tọ́ dáa tí ó fi mọ̀ wá ṣe é bí ẹ bá sọ láti ju èèyàn níta tí ọ̀dá ma dépò pé yọ àjìnà sí bí ẹ bá sọ láti ju àwọn èèyàn níbo ìhòòhò ara wọn ẹ wò ká ẹ wọ̀rọ̀ àwọn àfà àjẹsí wípé gbogbo ẹni tó ń tó ń rìn hòhò lọ́kùnrin ni àbí lóbìnrin àìnítìjú lọ́fà o àìnítìjú òun lọ́fà gbogbo ẹni ó bá nítìjú lọ́kùnrin àbí lóbìnrin yóò mọ̀ yìí pé ìhòòhò ara kìí ṣe tá a máa sílẹ̀ bákan náà ẹni ọba ní tìjú gbogbo ń tọ́jẹ mọ́ ìwà àbàjẹ́ yóò jìnà sí i pàápàá jùlọ ìwà ṣìnà ẹni ọba ní tìjú ó jìnà sí ìwà àbàjẹ́ bẹ́ẹ̀ náà ni ẹni ọba ní tìjú yóò mọ̀ wípé ìtọ́lọ̀ ń ṣe lọ́ràn àyàn fún òun gbọ́dọ̀ ṣe torí pé ìtìjú tó ti ẹ̀ ju

ṣùgbọ́n ẹ̀sìn ìjọ gbẹ̀dẹ̀ àlìkìyàmà ará àbàdàn ará tí ń jẹ́ nàìjíríà lápapọ̀ áfíríkà gbogbo ayé lápapọ̀ gbogbo ayé náà wà pé sí nàìjọ náà kẹ́ni pẹ́sìn eré òun ló le jù ẹni tó bá rí i pé ojú ẹ ojú ó tì òun ẹni tó bá lójú tì yóò wá máa pé a òun ọ̀fẹ́ sẹ̀sìn o kí làwọn akẹ́kọ̀ọ́ náà ṣe lọ́nà àyànfó òun yóò mójútó yóò máa ṣe bó ti yẹ kó ṣe é bí ẹ bá sọ láti ju ẹ̀tọ́ tó ń kálukú ní lọ́wọ́ wa níbẹ̀ fún bí ẹ bá sọ láti ju èèyàn ní kọ̀kẹ́ kókó ẹbí ó bàjẹ́ ṣùgbọ́n ẹni tó bá ní tìjú ojú ó ti pé kókó ẹbí wọ́n wá bàjẹ́ ẹni bá ní tìjú yóò rí wípé dandan ni fún owó sí rárá sáwọn òbí wọn méjèèjì abẹ́ẹ̀ríkà ẹ̀wọ̀n tí ó so mọ́ ìtìjú ẹ̀wọ̀n pa àkàtọ́ lọ́mọ ìtìjú ló bá aláàbá mi sọ fún wa yìí pé ajẹ́sí pé ìtìjú òun gan ni pilẹ̀ gbogbo ti ń jẹ́ orí afáwa ìmáàmù àdìbí afáwa ìmáàmù kọ́rí kọ́lọ̀ bá wa yọrí sí wọn wọ́n sọ fún wa ní àdìsí kan tí wọ́n gbà wá wọ́n là nẹ́bí kọjá kan ànábì wa rí arákùnrin kan ó ń bá ọmọ ìyá rẹ̀ wí nípa àtijú ni wọ́n sọ fún wípé ó máa tijú dépò pé ìtìjú kan fún rẹ̀ ó máa sọ pé sọ́ọ̀ máa bára nìwọ́ báyìí sọ́ọ̀ máa bára nira rẹ̀ báyìí ẹ̀rí gan ìtìjú yóò máa sọ fún ọ yí pé èyí tó ń ṣe iṣẹ́ ọmọ bara nira rẹ jama bẹ́ẹ̀ sì ni lóòótọ́ ẹ máa wọ ẹlòmíì níbi tó tijú dé yóò ní irú aṣọ tó lè wọ̀ bẹ́ẹ̀ ni ẹ̀yẹ wọ àwọn obìnrin tí wọ́n tijú ọ̀rọ̀ ànábì tí wọ́n tijú ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n wá bo gbogbo ara wọn ṣé ẹ mọ̀ pé eléyìí ti ń rí òòká tó bá rí wọn bá mi kí ni ọmọ wí yóò ní wọ́n ti wá ń fìyà jẹra rẹ báyìí tó wá ń dá oru múra rẹ báyìí tó ń fi ìnira bára rẹ báyìí jẹ̀mọ́ ṣé ẹ mọ̀ yín pé ọ̀rọ̀ yẹn jáde mẹ́ àbẹ́ jáde mẹ́ ìtìjú náà nù ẹ̀rí bàbá akùnrin yìí ń sọ̀rọ̀ yìí báyìí tá ànábi wá ba lẹ́nu ẹ̀ alábi ni à èyí tó tiẹ̀ ń sọ ó tiẹ̀ tó fi yí wọn lẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé èyí ò tún kéré èyí tó ń sọ pé ìtìjú ọmọ sọ yìí pé ọ̀nfàrà ni àlẹ́ yìí tún kéré lọ́mọ yìí pé o kéèyàn ó ní tìjú nínú gbàgbọ́ lọ́wọ́ sallallahu alaihi wasallam àlẹ́ jẹ́ ká mọ̀ yìí pé ìtìjú nínú gbàgbọ́ lọ́wọ́ eléyìí lọ́fà tó fi jẹ́ pé àwọn nẹ́bì kọ́lọ̀ ń yọ sí wọn wọn a ara wọn. wọn a máa pàtàkì tí ń jẹ́ ìtìjú nínú ẹ̀mí àwọn ọmọ wọn ìwà àtìjú wọn a máa gbèsè mi àwọn ọmọ wọn ìwọ náà bàbá ìwọ náà ìyá ntí ń jẹ́ ìwà ìtìjú gbèsè mi àwọn ọmọ rẹ o àbàbá wọn ló ṣiṣẹ́ o ìgbà tó yẹ pé ó ní irú ọ̀rọ̀ wo ni wọn náà máa ń sọ létí ẹ̀ ìwọ bàbá ìwọ ìyá irú ọ̀rọ̀ wo lọ́wọ́ máa ń sọ létí ọmọ rẹ tí ń fetí kọ́ fíìmù wo lẹ ń wò ní ọlẹ yín gbogbo bá àwọn nǹkan wọ̀nyí ọ̀nà bá a ti gbin ti ń jẹ́ ìtìjú sọmọlẹ́mí àti bá a ti gbà kú nìyẹn o ìyá tí ò ní tìjú ọ̀rọ̀ kan ni ò lè sọ sọ́kọ ẹ̀ bàbá náà tí ò ní tìjú ọ̀rọ̀ kan ni ò lè sọ síyàwó ẹ̀ lójú àwọn ọmọ kí káwọn ọmọ bẹ́ẹ̀ náà ló fi dórí àwọn nǹkan tá à ń gbọ́ nǹkan tá à ń wò environment tá à ń jẹ sí ilé ẹ̀kọ́ táwọn máa ń lọ irú ọ̀rọ̀ wo làwọn máa ń gbọ́ ń bẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí làwọn sọ àbá mójútó kí ni wọ́n sọ lójú àwọn ọmọ kí ni wọ́n fi kọ́ àwọn ọmọ kí ni àwọn ọmọ ó ṣe tí wọ́n sọ pé léyìn ọ̀dà ẹ̀ má ṣe má kí wọ́n sì sáìsì wọn ṣé gbogbo eléyìí náà làwọn náà mójútó bàbá lọ́wọ́ ṣé gbogbo ẹ̀ là ń mójútó eléyìí lọ́mọ pàtàkì ju aṣọ ọdún ká tí eléyà tí ò tí ì dé tá a múra rẹ̀ kalẹ̀ lọ ìwà àtijú òun ni ò sí láwùjọ ọmọláyé fi bàjẹ́ báyìí torí pé gbogbo ẹni tí ọba ti ní tìjú gbogbo wa bú pátá yọrọ Ọlọ́run láti ṣe ẹ̀rí àbáwọ Abdullahi bin Umar wọn ní níjọ́ kan wọn wà níbi tá ànábi sallallahu alaihi wasallam tá ànábi ti ń kó àwọn sọ̀hábà lẹ́kọ̀ọ́ wọn là ànábi wa sọ fún wọn jọ́nà yìí pé ta nínú yìí ẹ̀yin sọ̀hábà ǹjẹ́ ẹ mọ igi kan igi tá a wí yìí báwọn igi yòókù bẹ́wé tí máa jábọ́ lára wọn yẹn ewé kẹ̀ jábọ́ lára tiẹ̀ àtìgbà tí wọ́n dọ́jú bẹ́ àtìgbà tó jọ tútù ewé kẹ̀ jábọ́ lára tiẹ̀ àwọn àwọn Abdullahi ibn Umar ó ní bàdé mi ti béèrè béèrè yìí ó ní lọ́dọ̀ àwọn èèyàn ó kálukú finú rò ó kálukú sọ yìí pé àwọn igi ọ̀pọ̀lọpọ̀ àwọn igi tí máa bẹ́ẹ̀ nu gbó ó kálukú ń dákọ̀ ẹ̀ àbá Abdullahi ibn Umar ni báyìí níbi ti béèrè béèrè wọn ní tó wá sínú ẹ̀mí òun ní èsì lórí ẹ̀ òun náà ní igi làbínú ẹni wà lóde wo igi dàbínú lóòótọ́ igi dàbínú òwe sábà ewé mọ́ sábà jábọ́ lára tiẹ̀. ẹ̀rí àwọn àtẹlẹ́ ìbọn ọmọ ó ní ṣùgbọ́n bá níbi ti béèrè béèrè táwọn àgbàlagbà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ táà máa ìbéèrè wọn láti dáhùn. ọmọdé kékeré àbá abdullahi ibn umar kéré gbà náà ó ní sóhun ti wá lòwọ́ wá dáhùn ẹ̀ ojú wa tì mí mo wá jòkó lẹ̀ mo wá òkú tọ̀ ọba sọ táwọn àgbàlagbà tí ronú tí sọ tí padà sọ pé ilé anabi dákun sọ fún wa àmọ́ o onígbà táwọn o ẹwọ ẹ̀kọ́ ńlá ẹwọ ẹ̀kọ́ ọlé ẹwọ ẹ̀kọ́ ọlé tànàbí kọ́ àwọn sọ̀hábà táwọn sọ̀hábà náà bí kọ́ àwọn ọmọ wọn láti lé látara ẹ̀lẹ́kọ́ ọlé bọ́mọ mi bá dé ta abú àgbàlagbà bọ́mọ mi bá dé ta ayájú sàgbàlagbà ńgbà tí ọ̀lẹ́kọ́ ọlé àgbàlagbà ń bọ̀ òun náà fẹ́ kọjá yọmọ àpò yọmọ àpò kọ́dà ọmọbìnrin mi yọmọ àpàyà gún àgbàlagbà wájú báyìí ni ó ti ju àgbàlagbà ó jẹ àgbàlagbà ọkọjá àgbàlagbà wa gbé nǹkan lọ́wọ́ ó ń gbà lọ́wọ́ ẹ̀ ẹ̀ níjọba kọjá pẹ̀lú àgbàlagbà kẹjọ wọn á du ọ̀nà mọ́ra yín lọ́wọ́ ó dùn ún kágbàlagbà ọkọjá bàgbàlagbà bá ń sọ̀rọ̀ ó dákẹ́ jẹ́jẹ́ kèsì bàgbàlagbà ọmọ sọ̀rọ̀ wọn lọ́mọ àwọn bàgbàlagbà bí tí wù kórí ẹ̀kọ́ lélẹ́yìí o tọ́ ẹ̀kọ́ àwọn ọkọ yálà lọ́kùnrin àbí lóbìnrin wa àkúlù kọ́wé أستغفر الله لي ولكم الحمد لله الذي سبأت الكائنات بحمده وعنت الوجوه لعظمته والصلاة والسلام على من جعله الله سبحانه وتعالى قدوة حسنة محمد بن عبد الله وعلى آله وأصحابه وعلى جميع الأنبياء والمرسلين ونحن أجمعين وبعد فيا عباد الله إذا كان الحياء في الرجال مروءة وأخلاقا فإنه يكون في حق النساء زينة وجمالا وهي أولى به من الرجال وقد خلد الله بكتابه الكريم تلك المرأة تلك المرأة مع نبي الله موسى عليه الصلاة والسلام وأياءها وحسن صنيعها حيث مشت إليه بخطوة لا تبذل بيئة وتهددت بكلمات معدودة لا خضوع فيها قال تعالى فجاءت إيداهما تمشي على استياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا عباد الله فاعلموا انه من مظاهر نقص الآيات انتشار الالفاظ البذيه والتصرفات القبيحه من تشبه من تشبه الرجال بالنساء والنساء بالرجال وكشف الاوراق والكذب والتدليل وعدم احترام مشاعر الاخرين خاصه عبر وسائل التواصل الاجتماعي التي يجب ان يراعي فيها ومن أعظم مظاهر نقص الحياء المجاهرة بالذنوب والمعاصي فهي سبب العدم العافية في الدنيا والآخرة فقال الأديب فلا والله ما في العيش خير ولا الدنيا إذا ذهب الحياء يعيش المرء ما استعيا بخير ويبقى العود ما بقي لها فقال فقال العلماء حيث دلنا فقد دلنا العلماء ربانيون إلى العلاج العريق فقالوا أن الذي يحرك في القلب الحياء من الله جل جلاله أمور ثلاثة أولها تعظيم الله وحبه والعلم برؤيته وابتلائي فمتى كان القلب مؤذما لربه محبا له عالما بابتلائي ورؤيته وأنه لا تخفى عليه خافية تأرق القلب حياء من الله تعالى ọpẹ́ ni fún Ọlọ́run Ọlọ́run ọba o ọba tó ṣe wípé gbogbo ntọ́lọ́run dá pátá náà ní sáfọ̀mọ́ Ọlọ́run ọba yìí gbogbo ntó sì jẹ́ ntó tóbi pátá gbogbo wọn ni wọ́n ti ju Ọlọ́run ọba yìí ni wọ́n ra wọn lẹ̀ fún Ọlọ́run ọba yìí o ìkẹ́yìnkẹ́ kó máa bá nẹ́bí. tọ́lọ̀ ṣe ní aṣáájú tọ́lọ̀ ń ṣe láàríwòye tọ́lọ̀ ń ṣe fún gbogbo tí ń jẹ́ ìwà dáadáa ẹ̀yà ló sìn ọlọ́run ju bá jẹ ìwà tó sì jẹ etí máa sọ ní dọmọlúàbí lọ́dọ̀ ọkùnrin wa obìnrin ní di ìtìjú dọ́pọ̀ jọkùnrin lọ níbi kóbìnrin ó ní tìjú mẹ́la yóò ti dá o níbi àìní tìjú obìnrin ó sì ń sin nǹkan ní máa bàjẹ́ káwa náà lọ lè kẹ́kọ̀ọ́ látara obìnrin kan tó ní tìjú tọrọ rẹ̀ títà rẹ̀ ò sì parẹ́ láti gbà náà títí táyọ̀ sì fi parẹ́ ìtàn rẹ̀ ò lè parẹ́ lókùn bàtà wa ti ń ka alukur'an ọlọ́run sọ̀rọ̀ obìnrin náà nínú alukur'an àwọn méjì ni wọ́n onítìjú tiẹ̀ ó kó oríire bọ́mọ ìyá rẹ̀ kejì náà léyìí tó yẹ fún àtàlẹ́bí Musa ọ̀rọ̀ jọ pa wọ́n pọ̀ níjọ́ náà tá a bá lọ lè wo ìtàn tá a fẹ́ sọ wa tá a mú díẹ̀ ń fúnra wa yìí a rí i pé ànábì wa Musa ìsẹ̀mí ayé ẹ̀ kìí ṣe gbogbo ìtọ́lọ̀ ń sọ nípa rẹ̀ lọ́rùkọ́ láàrin nìkan náà ìsẹ̀mí ayé ẹ̀ a rí i kó pàdé àwọn nǹkan mi ṣùgbọ́n rẹ̀ léyìí tó nípa àti bọ́lọ̀ ṣe fẹ́ lò ó a rí i pé ọlọ́run mo wá ní mo wá ẹ̀yìn ọlọ́run dákọ̀ àwọn ẹlòmíín náà ní alùpùpù yẹ pé ọlọ́run sọ̀rọ̀ wọn ní sọ̀kẹ́ má fi lè wùwà bí wọn torí pé yàrá gùn ọ̀rọ̀ wọn ẹwọ ẹwọ bìrà wọn náà bọ́lọ̀n bá sọ̀rọ̀ ẹ̀ tó sọ bọ̀ ọlọ́run àtúnṣẹ́bi lé bẹ́ẹ̀ náà ni àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìtìjú tó ní ìwà dáadáa tó hù níjọ́ kan tí bàbá rẹ̀ ti ń ṣe ọ̀kan náà àwọn ẹni ọlọ́run ìtàn tí gbogbo wọn màá náà ni o nígbàtà nígbàtà níbi Musa tó kú lọ́dọ̀ Fìráúnà tó ń lọ sí ìlú Màdíyánà àwọn arábìnrin méjì kan tí wọ́n ń da ẹran tá níbi Musa bá wọn sí òkúta ńláńlá kúrò lórí omi tó yẹ pé bàbá àwọn arábìnrin yóò bí ọkùnrin obìnrin náà ni wọ́n bí àwọn méjèèjì náà sì ni wọ́n ń da ẹran ẹ̀rí látara ìtọ́lọ̀ ń fẹ́ mú jáde ń bẹ̀ ànábì musa fún àwọn ọmọbìnrin ọba wọn sí àpáta fún ẹran wọn sì mú mi ṣùgbọ́n pátá àwọn méjì náà délé wọ́n sọ fún bàbá wọn pípẹ́ àmàpàdé alákùnrin kan lé ní a ẹni ọlọ́run lálákùnrin yìí o torí kó kálukú anáká náà wọ́n báyé ti ń lọ ànábì musa sí àpáta fún wọn ó fún wọn lóhùn kò retí anything ìwọ tó ní mọ́tò lọ́kùnrin débi tó bá ti róbìnrin ṣebí torí kó lè bá a bá ṣebí kó lè bá a bá sọ̀rọ̀ lọ́mọ bí gbé bàbá ti gbé wọlé tó mọ́tò tán ibi nọ́mbà rẹ̀ lọ́kọ̀ béèrè àdúgbò wọlé ń gbé ẹ̀ àṣà lè ní nọ́mbà yín nígbà bá ti ní nọ́mbà rẹ̀ bó pè lókù nígbà tó jẹ́ pé wọ́n tọ́pọ̀lọpọ̀ obìnrin bu ọ̀rá nù mí náà wá káàkiri yẹn ìgbà tí ò sí ti jù ú nígbà tó mímí náà wọnú mọ́tò àìwọ́nú mọ́tò kò séèyàn lẹ́yìn iwájú mọ́tò lọ́lọ́jọ́ òpó ẹ̀rí kan gbogbo ibi tí ọ̀rọ̀ ẹ̀ kọ́kùnrin wọn ó rí lára ẹ̀ náà ni ó ti kọ́kọ́ sílẹ̀ fún níwájú mọ́tò àwọn ọmọbìnrin yìí níjọ́ náà anabi musa ó fún ẹran wọn lómi mu kódà anabi musa ọba wọn sọ̀rọ̀ kan lọ títí lẹ́yìn bẹ́ẹ̀ anabi musa ti kú lọ́dọ̀ wọn àwọn ni wọn wá délé ni wọn ròyìn fún bàbá wọn pé ẹ àbá ọkùnrin kan pàdé lẹ́yìn òun ló bá wa ṣètò báwọn ẹran wa ṣe rú mi mu bàbá wọn nílò ẹ lọ bá wa pè wá àwọn náà wọn tara sọ fún bàbá wọn pé bàbá wa sẹrọkùnrin tá à ń sọ yìí àtẹ ah, bá lè gbà á àmọ́ tó bá jẹ ti wá sẹni ẹ dákun ẹ gbà á kọ́ bá wa dára ẹni ire ni ẹni tó ṣe bọ kàtá ni kí lójú wọn àgbà tó ṣe bọ kàtá ni ẹni tó bá àwọn obìnrin méjì tí wọn rẹwà tó bá wọn pàdé nínú gbó nínú dájì tó sì lágbára tó bá fẹ́ tíyẹn bá fẹ́ ṣe aburú pẹ̀lú yẹn ó lè ṣe aburú pẹ̀lú wọn kọ̀ wá ọkàn tiẹ̀ tiẹ̀ lọ́bẹ̀ rárá nígbà àti ẹ̀pẹ̀ yẹn lánàbí ọlọ́run kí lọ́ọ́ kan rẹ̀ bẹ́ẹ̀ lọ́ọ́ bí ìranù sí. látara eléyìí arábìnrin yìí ọwọ́ ànábì bàbá náà wá rán kan nínú àwọn ọmọbìnrin rẹ̀ kókó lọ́ọ́ pe arákùnrin náà wá tí sẹ́ ànábì wa Musa ètò abẹ́ lò gán bẹ́ẹ̀ nìyẹn. ewu bọ́lọ̀ ti wá gbé àwòrán bárábìnrin bẹ́ẹ̀ náà bó ṣe lọ lè pe ànábì Musa ọlọ́ọ̀ni ìgbà tóbìnrin náà ń lọ tó dúró ànábì Musa kò rìnrìn ẹ̀wò mi ẹ̀rí bóbìnrin mi tí bá ń rìnrìn kan bọ̀ tẹ́lẹ̀ tó bá tún wá dáàrin àwọn ọkùnrin tó tún pariwo dà ẹ̀rí yóò tún ìrìn tí ń rìn bọ̀ tẹ́lẹ̀ ọ̀tọ̀ tó bá tún wá débẹ̀ yóò tún wá tún èjìká sọ ẹ̀rí kan yóò tún wá yẹra ẹ̀ yóò tún tó báàgì gbé dáadáa bó ṣe gbé tẹ́lẹ̀ yóò wá tún rìn yóò wá tún rìn ọkùnrin táà rẹ̀ bá ń bẹ lọ́kàn àti ẹ̀ náà òun náà wà á wọ owó owó títí bó bá ti pẹ̀yìn dà kó tán bẹ̀ yọ wà bí ó ṣe lọ lè rẹ́gbẹ̀ wájú. jẹ̀má ẹ wọ́n lọ ti ròyìn arábìnrin náà kódà ọ̀rọ̀ tó sọ náà gbà tí ó tún sọ̀rọ̀ sáà nípa ànábì Musa ọ̀rọ̀ la sọ níwọ̀nba pẹ̀tọ́ bàbá mi ní kí n sọ fún yín pé kẹ́ ẹ wá báwọn fẹ́ rí yín láti wá sẹ́yìn lẹ́sàn-án sẹ́tẹ̀ẹ́sì fún wa ọ̀rọ̀ jù bá ń lọ nǹkan kan mi ọ̀dà àwọn pọ̀ mọ́tò fi délé bọ́dà ti gbètò tó bá sì wọ́n kọ́ opportunity kọ́ wọn sẹ́yìn fáwọn méjì lẹ́ẹ̀kan àyàpọ̀ tó ní pọ́njá àwọn méjì nígbà tó wá jẹ́ nìkan ṣoṣo ń kọ́ àbẹ́ nìkan kò sẹ́lẹ̀ mi pẹ̀lú ẹ̀ àwọn méjì péré wọn náà ni àwọn méjì wa tó ń lọ ọ̀rọ̀ kan òtún dàwọn pọ̀ mọ́ tó sì jẹ́ sí pé gbogbo tó bá fẹ́ ṣe ó lè ṣe pẹ̀lú ẹ̀ kódà ìtàn sọ fún wa wípé nígbà táwọn obìnrin náà fẹ́ máa kọ́kọ́ lọ wájú atẹ́kùn fẹ́ rárá fẹ́ máa torí nínú desert atẹ́kùn fẹ́ máa gbé aṣọ ẹ̀ ọkọ arábìnrin musa aṣọ wọn fẹ́ rárá bọ́ sẹ́yìn abẹ́rẹ́ nìkan bọ́ sẹ́yìn tá a bá ti débi tá a máa yà kọ́dà máa sọ̀rọ̀ máa jù kò síbi tá a bá yà sí allah akọ̀rọ̀ ẹ wò ká ìwọ ń kọ́ tẹ́fọ́ opportunity lórí ah opportunity lélẹ́yìn àìmọ́ yóò bèrè mí tó jẹ́ pọ́kùnrin ọ̀pàdé ẹ̀rí láyé ìjọ́ kan tó pàdé àwọn náà ló sì gbé lọ́lọ́ba sí sí náà eléyìí tiẹ̀ pọ̀ lọ́dọ̀ àwọn mọ́tò púpọ̀ lómìn náà máa bí ṣe ṣe ṣe ṣe tí èrí tí èrí irú là àmẹyẹ ọmọbìnrin olóbìn àmẹyẹ àlìjẹnu tẹlómi ti gbé gan tí ò ní mà pálíjẹnu lòún gbé Ọlọ́run kọ́ mọ́sá làwọn mẹ́ẹ̀ jama táwa náà ní irú kọ́sí báyìí ká fún àwọn ọmọ wa o ẹ̀yẹ rúṣin Ọlọ́run ẹ̀yẹ rúṣin Ọlọ́run nínú táàbù mọ̀ yìí pé ìgbàgbọ́ kù lára àwọn èèyàn òun náà lọ̀rọ̀ sọkúsọ tó káyé o gbogbo ọ̀rọ̀ sọkúsọ tó káyé nu àwọn èèyàn lénìí ẹ̀rí àwa náà mọ̀ bí wọ́n ti máa sọ lóríṣiríṣi níbi wọn náà sì máa mú níbi àwọn orin gbọ́kúgbọ́ àwọn ọ̀rọ̀ àlùfànṣá dépò pé àwọn bàbá wa jọ̀hún tọ́mọ bá sọ̀rọ̀ tí ò dáa wọn ò ní rìpíìtì ẹ̀ padà títí wọn sọ ni pé ó sọ̀rọ̀ tí ò dáa tọ́ba ní kí ló sọ àlọ́ sọ̀rọ̀ tí ò dáa wọn à ní tó rìpíìtì.

tọmọ bá wá se díẹ̀ tọmọ bẹ̀rẹ̀ ránù àbí àtàbúrò bá fúnra wọn lórí ma kọ̀m̀plé àwa la ti kọ́ wọn gbogbo àwọn ìsọkúsọ nú ọ̀rọ̀ gbogbo àwọn ìwàkiwà ìwà abú nínú ẹ̀ náà ni kọkùnrin ọmọ akọ́sí obìnrin ẹ̀rí kọkùnrin ọmọ adirun kọkùnrin ọmọ kọjá gáì bẹ́ẹ̀ náà ni kóbìnrin náà ọmọ akọ́sí ọkùnrin ẹ̀rí gbogbo òmúra rẹ̀ láyé bíi tọkùnrin ni àti tẹ́ bá wá wò dáadáa lẹ́tọ̀ọ́ ọkùnrin mà níbọ̀ ẹ̀fẹ̀ kọlù tán Islam ní gbogbo ìtọ́ bá rí báyìí ìbínú Ọlọ́run kọ́ máa bó ń tọ̀wọ́ gbogbo bèntí ń kọ́ sí ọkùnrin gbogbo ọkùnrin tó ń náà ń kọ́ sí obìnrin pàápàá jùlọ níbi ìmúra àti níbi ìrísí nínú ẹ̀ náà ẹni tìjú òun ni kéèyàn máa sí òwò ara lẹ̀ kéèyàn máa parọ́ ì máa sọ àwọn èèyàn nù látara ọ̀rọ̀ látara àwà torí nǹkan tí wọ́n wá kí láyé ọ̀pọ̀ náà àbá mi lé ní wọ́n ń sọ àwọn èèyàn nù ni àbáwọn náà jẹ kíní kan ìyá níjọ́ gbọdọ̀ kìí àmọ̀ torí ayé ntí ọlọ́run òwú inú àlùkùrá ni wọ́n sì máa wí ntọ́lọ́run ọ̀sọ́ wọ́n máa sọ gbogbo ntọ́lọ́run wá sọ wọ́n wà máa bò jẹ́mọ́ ọlọ́run fi pa àwọn àánú náà àwọn kan torí pé wọn ò òdodo torí káyé ó lè mọ àwọn èèyàn wọ́n mọ̀ wá sọ ìsọkúsọ gba àwọn ti fìdí múlẹ̀ nú ẹ̀sìn bí àwọn kan táwọn kan sọ lẹ́nu tí wọ́n sọ lẹ́nu wọn wọ́n là nẹ́bí wọ́n là nẹ́bí ti kú ẹ̀rí ntí ó dàrú nínú ànẹ́bí ò tí ì kú Ọlọ́run sọ pé ànẹ́bí padà bọ̀ nǹkan tí ó dàrú dépò pé a ní inú òwe Yorùbá títa ajá bi tọ́ sí lìmọ́mù ìtumọ̀ rẹ̀ ni pé nínú Islam àti ń jajá àwọn kan sọ ọ́ lẹ́nu pé ajá òsì ajá òsì nǹkan kan tọ́lọ̀ ń sí lára nínú ẹ̀sìn àtàwọn aburú mi jama àwọn èèyàn ń sọ oríṣiríṣi kódà àwọn èèyàn pọ́n ìwọ ọmọ èèyàn wọn kan lé mọ́ pàápàá jùlọ bá lórí fóònù kò sí tẹ́lómi ò lè sọ nínú aburú lórí fóònù kò sí aburú ọ̀hún kò sí ìgàgà tó ti lẹ́nu ẹni tó yẹ pé tẹ́ bá jọ dúró personality ẹ̀ lásán gan ò lè dúró lẹ́bẹ̀ẹ́ ẹlòmíì ó sì sọ̀rọ̀ aburú sí bígbà tí ń bọ́ ọmọ ti ń bá yẹn wí lórí yálà ni àbí kọ́kọ́ lu ẹ̀ pé àwọn èèyàn ò tijú àwọn èèyàn ò wọn àwọn èèyàn ní ìwọ wọn má látara eléyìí àwọn títí ń kó lẹ̀ òun náà ní ka ìwà ẹ̀ṣẹ̀ fún kankan kọ́mọ́jọ àwọn èèyàn lójú kọ́mọ́jọ àwọn èèyàn lójú abẹ́rẹ́ nìkan nígbà táwọn èèyàn bá tún jiyàn gbé tí wọ́n tún máa sọ fún ọ bí ìgbà wọn fẹ́ ra búrẹ́dì one million ni o àbí wọn gbọ́ pé wọ́n ní ten million wọ́n mọ̀ wá ń nà ẹ̀rí kan à ẹjọ́ ẹjọ́ ẹ sáà máa pa á tẹ́lẹ̀ ní five million à ẹjọ́ tálíkà ni wà ní kankan tẹ̀ bá ti rí two million á pa á ní òkú ẹ̀ lẹ́wọ̀n àjọ àjọ bàmọ́ dàbọ̀ káàkiri àìsí tìjú lọ́fà ṣebí wọ́n rán àwọn tí wọ́n mú ṣebí wọ́n rí tí wọ́n fi wọ́n ṣe bó ti ẹ̀gẹ́ sí wípé gbogbo ibi tọ́rọ̀ wà yìí bá dé à ń lọ gbogbo ẹ̀yin tẹ́ bá jẹ́ agbófinró ẹ̀ lọ́bẹ̀rù ọlọ́run o gbogbo ẹ̀yin tẹ́ bá jẹ́ agbófinró ẹ̀ lọ́bẹ̀rù ọlọ́run o yálà lọ́gàá ni àbí lọ́mọṣẹ́ ẹlòmí yóò ṣiṣẹ́ ìdíṣẹ́ tó ṣe yẹn yóò sì sórí rẹ̀ mbẹ̀ wájú ọlọ́run ó máa ṣiṣẹ́ ìjọba rẹ̀ náà ó sì tún máa gba sálárì ó sì tara rẹ̀ sórí rẹ̀ wájú ọlọ́run torí pé kíni torí pé iṣẹ́ tí wọ́n pa ọ fún ó ṣe tọkàntọkàn ọlọ́run ó sì máa dáàbò rẹ̀ bọ́ mẹ́ ẹlòmí yóò sì ṣiṣẹ́ ìjọba tara rẹ̀ látara iṣẹ́ tí ṣe náà ni ó ti sórí wájú ọlọ́run látara iṣẹ́ torí pé torí pé ọ̀nà ọ̀nà èrú ló ń gbà ṣe tọ́ba lọ jẹ́ sí wípé báwọn agbófinró bíṣẹ́ wọn ti rí wọ́n bá ṣe é bó ti tọ́ àti bó ti yẹ gbogbo táà ń sọ yìí náà dínkù láwùjọ àti gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn olórí táwọn náà máa ń ga gẹ́gẹ́ bí aláṣẹ àti bí onípò tí èdè pàwọn náà ń lo àwọn èèyàn bí wọ̀nyí láti máa fi lo ọlá tiwọn náà táwọn náà bá sábúrú bẹ́ẹ̀ àbáni ẹlọ́mọ yìí pé kò sóore kankan nínú sẹ̀mí o nígbà tí ọba ti sí ti gùn ọmọ èèyàn ó sì máa sẹ̀mí pẹ̀lú oore nígbà tí bá ti ń ni o àbáwá má pèjú mi wá fún wa yìí pé ẹ̀yin ẹ̀ lọ́mọ yìí pé igi igi tẹ́ ẹ rí nì jùlọ igi olóòórùn igi lọ́bíńdà tòlárẹ́ olóòórùn ìtì máa kó òun ni kéèkó wà lára ẹ o kéèkó bá ti kú lára ẹ àbùkù ló kù ẹ pé ni torí ìdí eléyìí ní parí àwọn wa níka kí ló lè kí ń já wa ni wọ́n tọ́ ọba ti fẹ́ tọ́ ọba ti fẹ́ kí ìtìjú kó wà lára rẹ jẹ́ kọ́rọ̀ wọn máa tóbi lẹ́mìí rẹ gbogbo gbà ẹlẹ́ẹ̀kejì jẹ́ kí ìfẹ́ ọlọ́run kó wà lẹ́mìí rẹ gbogbo gbà ẹlẹ́ẹ̀kẹta lọ́ọ́ màmá dájú wípé gbogbo ntọ́ nbà ń ṣe pátá ọlọ́run bá lè pẹ̀lú awúwo gbogbo ntọ́ bá ti ní tì tó bá ti ní eléyìí ìtìjú ọmọ abẹ lára ẹ̀ torí pé wọ́n ọmọ yìí pé ẹ ọlọ́run tóbi ju tí mo fẹ́ ṣe yìí lọ à ó tìjú kó tó sábúrú wọ́n nífẹ̀ẹ́ ọlọ́run ẹni yẹn bá nífẹ̀ẹ́ ìfẹ́ náà ni máa ń kọ̀ǹtró yẹn ẹ̀fẹ́ ta nífẹ̀ẹ́ ìfẹ́ náà ni máa ń kọ̀ǹtró yẹn ẹ̀yin náà máa wo bẹ́tí ọkọ tó bá fẹ́ràn tọkọ rẹ̀ bá fẹ́ràn rẹ̀ púpọ̀ ẹ̀ẹ́rì débi pé àwọn èèyàn máa sọ pé áhà ah, ah. ẹ̀rí ìyàwó rẹ̀ ti ṣe ẹ̀fọ́ fún jẹ tó bá ṣe ẹ̀fọ́ fún jẹ ìwọ náà lọ ṣe wẹ́rú fún tiẹ̀ náà jẹ tó o bá ṣe ẹ̀fọ́ fún tiẹ̀ ìwọ náà ṣe wẹ́rú fún tiẹ̀ jẹ kò sẹ́fọ́ tó lè kò sẹ́fọ́ tó ran ọkọ tó tó kó oníwà dáadáa kọ́ lẹ́sìn èyí wọn ni ẹ̀kọ́ tí islam ló lè ṣe níwà dáadáa sọ́kọ rẹ gbà bóun lọ kọ má torí pé ọlọ́run tó ọlọ́lá kan ọlọ́run fún ọ kan kọkọ rẹ ọmọ wa tó ìnú lẹ̀ nínú ilé kọkọ rẹ ọmọ tó ráàgì inú kọkọ rẹ ọmọ tó kọkọ rẹ ọmọ lè kẹkẹ kọ́kọ́ sọ̀rọ̀ burúkú sí tọ́ ọba ti ní gbogbo eléyìí tọ́ ọmọ yìí pé ọlọ́run tóbi lẹ́mìí rẹ tíbi ọlọ́run bẹ lẹ́mìí rẹ wọ́n máa tìjú láti gbogbo aburú bẹ́ẹ̀ náà ni pé tọ́ ọmọ wípé ọlọ́run gbogbo omi eléyìí ni àwọn nǹkan tá a lè fi jẹ́ kí kọ́ sẹ́kù láwùjọ ẹ̀mí kí ó tí ọba ti aburú oríṣiríṣi ọmọ káwọn bá àwọn ọmọ ṣe yà lórí títì àwọn ọmọ òní tìjú mọ́ nígbà tí wọ́n bá ń jó títì ẹ̀rí wọ́n polo sim card wọ́n polo magi wọ́n wà ọmọbìnrin burúkú kan òun náà wọ aṣọ káṣọ bíi wèrè yálà lọ́kùnrin àbí lóbìnrin òun náà yóò wá jójó dèjèrè lórí títì àwọn èèyàn ni bá ní tìjú ni jó wèrè. èyàn ní máa rìn o ọkùnrin ò ní máa ṣáàjì obìnrin ò ní máa sí ọmúlẹ̀ níta gbangba obìnrin ò ní máa wọ micro skirt káàkiri àdúgbò téèyàn bá ní àbẹ̀rẹ̀ bàtà lánàá kọ́lọ̀ ń kọ́sà sí wa lẹ́yìn tí ó gbọ́n tí ń jẹ́ ìtìjú yé tààsì máa lò tí ó wàá sọ èso orí fún wa láwùjọ wa allahumma isa'il islam wal muslimin wa dammir shirka wal mushrikin allahumma ansurna wa la tansur alaina وافتح لنا ابواب رحمتك وصلى الله على سيدنا محمد وعلى اله وصحبه وسلم قوموا الى صلاتكم يرحم